ìgbà níbẹ̀ ní ọwọ́ rẹ̀ àfẹ́kọ̀ wà níbẹ̀. ìgbà níbẹ̀ ní ọwọ́ rẹ̀ àfẹ́kọ̀ wà níbẹ̀. àpárá wa àtọ̀rẹ́ wa sí abẹ́ ìṣọ́ ìgbà mi bẹ lé ọwọ́ rẹ èmi kàn ní bẹ̀rù ìgbà mi bẹ lé ọwọ́ rẹ èmi kàn ní bẹ̀rù bàbá kí ọjà kọmọ rẹ sọkún ní àlejò.

oríṣiríṣi nígbà bàbá àfẹ́ kò wà níbẹ̀. ìgbà wà ń bẹ lé ọwọ́ rẹ̀ àwa kò ní bẹ̀rù. ìgbà wà ń bẹ lé ọwọ́ rẹ̀ àwa kò ní bẹ̀rù. ìtàn ó báyé yìí sílẹ̀. ìgbà tèmi wà lọ́wọ́ Jésù Kristi nítorí mo fi lé e lọ́wọ́ nítorí pé òun ló mọ̀ ọ́ lọ́wọ́ ta ni ìgbà tìrẹ wà bí ó ti jẹ́ pé Jésù nìkan ṣoṣo ló mọ̀ ọ́ fi ìgbà tìrẹ lé Jésù Kristi lọ́wọ́ torí yóò gbà ọ́ là yóò sì tọ́jú rẹ nínú ìgbà tí ń bọ̀ pẹ̀lú.